فإن أصدق الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an al Ibrahim àyà ẹlẹ́ẹ̀karùn-ún náà ni a ti máa tẹ̀síwájú Allah lẹ́gbàtà ti tó lérí àyà ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá ń sàlàyé fún wa nínú àyà yìí tí a kà lánàá pé gbogbo àwọn òṣìṣẹ́ tí ọlọ́run ọba rán ṣáájú ànábì sallallahu alaihi wa àtà tó fi dórí ànábì gan kọ́rọ̀ ọba alẹ́ yé àwọn tí a rán wọn sí èdè tí àwọn tí a rán wọn sí ń sọ náà la wọn níṣẹ́ sí wọn kọ́mọ̀bà ní àwùjáre pé kò yá wọn ni kọ́mọ̀lá àwọn òpó wọn yé àṣàlàyé lẹ́yìn fún wa awa ni wípé títí bá ṣe wípé ọlọ́run ti ṣe ànẹ́bí sallallahu alaihi wasallam ní òpin gbogbo ànẹ́bí àti gbogbo òṣìṣẹ́ àbá lè sọ wípé bóyá tọ́lọ̀ bá pàdé ti tàbídé náà núra yorùbá bóyá èdè yorùbá náà ni sọ àmọ́rú àwọn ọ̀rọ̀ orí báyìí kò ní lè wá nítorí a mọ̀ wípé ọlọ́run bá Allah subhanahu wa ó sì ní khatamul anbiya'i wal mursalin ó sì ní ìkànnì òpin gbogbo àwọn ànábì ọlọ́run àti ọlọ́run lónìí pẹ̀lú ògbọ́ ọlọ́run a máa lọ sínú àyà ẹlẹ́ẹ̀kàmù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآية قبل كل صبار شكور pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah ọlọ́run ọba náà ni ar ó sì orúkọ ọlọ́run ọba ohun fi yé wa bí àna ọlọ́run ṣe pọ̀ wa tó àti ìkẹ́ rẹ̀ látara ìkẹ́ ọlọ́run àti àánú ọba lérí kọ́lọ̀mọ́ta wọ àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ kọ́mọ́dájú lórí ẹ̀yìn kọ̀ọ̀kan wa ilá fi bẹ̀rẹ̀ ìtumọ̀ al-Qur'an bismillahir rahmanir rahim ọlọ́run ọba tó ga lọ́lá tó sì ga nípò ó ń bá wa sọ̀rọ̀ nípa ànábì Mùsá alayhi salatu wassalam a rí pé súrátù Ibrahim ó ní súrà yìí ọlọ́pọ̀bá wá kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ nípa gbogbo àwọn ànábì ọlọ́rin lápapọ̀ ọlọ́pọ̀bá ni wọ́n máa rúsàlù náà ní rọ́sù lè ilá nílùsà nìkan omi ọlọ́pọ̀bá sọ́mù jìmọ́lẹ̀ wọ́n máa rúsàlù náà ní rọ́sù lè akụrụ èyí kéjì ní àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ti kọ́kọ́ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ó sọ̀rọ̀ nípa sọ ìjọra ó bẹ láàrin àti Ibrahim wọ́n jọra wọn níbi ìjọ́kẹ́nu àwọn olùlàásmì nínú rúsùn ọ̀kanú àwọn olùlàásmì nínú rúsùn ní ànábì Musa ní ànábì Ibrahim ní ànábì Nuh ní ànábì Isa ní ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam وإذا أخذنا ميثاقهم إذا أخذنا من النبيين بما ومنك ومن نوح dènà fìtínà ìdààmú lọ́dọ̀ àwọn ènìyàn wọn tí wọ́n ti ṣe sùúrù lérí ẹ̀ àwọn àfáà wọ́n lò àwọn márùn-ún nínú gbogbo àwọn ànábì ọlọ́run jíṣẹ́ ọlọ́run nínú wọn ni ànábì ọlọ́run ọba tún dákọ̀ Ìsá ọmọ Mariam. Ọlọ́wà mi ń kà ó fi ẹ sáájú ní àlẹ́bísọ́lá rẹ̀ sẹ́lá ọ̀kan ló jẹ́ nínú wọn. A wá ń ka Súrátù Ibrahim ọ̀rọ̀ tọ́lọ̀ ń kọ́kọ́ àwọn ànẹ́bí ọlọ́run wọ́n pọ̀ ṣùgbọ́n ànẹ́bí ọlọ́run tọ́lọ̀ ń kọ́kọ́ dá ọ̀rẹ́ onáà ní Musa alayhi salatu wassalam kódà anábì Ibrahim ta fi orúkọ rẹ̀ sọ súrà yìí ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ẹ̀ àmọ́ ìbáṣepọ̀ ìjọra ó ń bẹ láàrin anábì Musa àti anábì Ibrahim ìjọra àkọ́kọ́ ni wípé wọ́n jọjọ wà nínú ulul nínú rusul àwọn márùn tí wọ́n yọ jáde nínú àwọn ànábì ọlọ́run tí wọ́n fojú ìdààmú lọ́dọ̀ àwọn èèyàn wọn aléṣọ́láàtù wọ́sàlám bàbá tó bí àwọn tí wọ́n tọ́ àwọn tí wọ́n wù àwọn tó dàgbà sí lọ́wọ́ àwọn náà ni wọ́n ní ká sọ sínú náà nígbà tó rítọ̀ lọ́nà ń fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni ànábì Musa aléṣọ́láàtù wọ́sàlám inú ilé ìṣọ́ráhùn lànábì Musa gbẹ́dàgbà àwọn tó tọ́ Musa àwọn tí wọ́n rẹ̀ Musa àwọn náà ni wọ́n nígbà tó lọ́wọ́ bá sọ́ di òjíṣẹ́ ọlọ́run ní fìràánù pé ń sọ fún Mùsá jẹ́bọ́lá wọn bá ti fi wá wípé alámúrọ̀ bí kàfí náà wà ní ìdá ọlọ́run sọ fún Mùsá níjọ́ náà alámúrọ̀ bí kàfí náà wà ní ìdá ṣe kì sí báwà láàrẹ̀ ọ́ láti kékeré ọlọ́run ó sì ní yọ ọdún tó lò lọ́dọ̀ wa kó tó dàgbà kó tó jẹ́ni tó tójú mọ́. Gbogbo wa ti ní pé òṣìṣẹ́ láàbí èyí tó ṣètò òfin sá lọ nínú ìlú. Ààrẹ Musa aláìmoore ọmọ ló fẹ́yà fèrè ẹgbọ́n rẹ̀ kúfúrú ìṣẹ̀lá ní Bàánù sọ̀rọ̀ ṣùgbọ́n kúrú ló wá lórí bí àkájò rẹ̀ dáa jí fún ọyọ́ aláìmọ̀ ìlọ̀bẹ̀lẹ̀ àwọn tó rẹ̀ Músá àwọn tí wọ́n tọ́ Músá àwọn náà ni wọ́n bẹ́ pa nípa pẹ̀lọ ń ṣe lánàájú ọ̀rọ̀ Ibrahim tí wọ́n Ibrahim àwọn náà ni wọ́n sọ ọ́rùn náà ìbáṣepọ̀ ìjọra oúnjẹ láàrin ànábì Músá àtànábì Ibrahim láwọn agbègbè kan ọlọ́ọ̀bá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa tó fẹ́ máa sọ ọmọ sọ́rọ̀tù Ibrahim ọ̀rọ̀ ànábì Musa ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọlọ́run bá ní àwàlà ara Musa níṣẹ́ àrùsálínà orílẹ̀ bákírí àrùsálínà ìyẹ́ gbogbo tàà bá ti ní gbólóhùn arsala ìyẹn túmọ̀ sí pẹ́ni tọ́lọ ń dárúkọ ẹ ànẹ́bì ọlọ rọ̀sùn òjíṣẹ́ tún ni ni ànẹ́bì Mùsá òjíṣẹ́ ni ọlọ́run bá rán sí fìràáùn ó sì rán sáwọn ọmọ Israẹli pẹ̀lú Israẹli ọlọ́run bá ní wọ́n lọ́kọ́dọ̀ bí ayá ọlọ́wọ́ bá ní àwọn alára ànẹ́bì Mùsá ń ṣẹ́ sáwọn tààrin sí àṣìjára afúnláwọn ṣẹ́ ìyanu afúnláwọn àmì tí wọ́n fi mọ̀ wípé ọlọ́wọ́ ọba ló rán níṣẹ́ lẹ́yìn bá bá fi àwọn ṣẹ́ ìyanu yẹ hàn wá sọ fún ọdún pé bá ní wá iṣẹ́ tó rán ọ sí ọ̀nà ẹni kí fìràwọ̀n kó yọ̀ǹda àwọn ọmọ Israel kíra ànábì Musa aláṣírí káwọ́màn kó kó àwọn èèyàn rẹ̀ torí pé ànábì Isa ọmọ Israel lò náà àwọn ọmọ Israel tí fìràwọ̀n ń jẹ níyà ọlọ́run bá torí rẹ̀ gbé Musa dìde pé kó lọ tún wọn lẹ̀ kó wá lọ bá fìràwọ̀n nígbà àwọn ọmọ Israel lọ wọn kalẹ̀ lọ́wọ́ fìràwọ̀n Mú wa kúrò nínú òkùnkùn ìmọ̀ sí Fìràọ́nù. Mú wa kúrò nínú òkùnkùn ìsọ Fìràọ́nù dọ́lọ. Mú wa kúrò nínú òkùnkùn ìfi sípò ọlọ ìlànà Mú wa kúrò nínú òkùnkùn wọ̀nyí lọ sínú ìmọ́lẹ̀. Kínú ìmọ́lẹ̀ oní àtàwọ̀ yìí jẹ́ ká mọ̀ pọ́ lọ́rùn làásìn jẹ́ ká mọ̀ pé fúra áwò kì í ṣọ́ lọ jẹ́ ká mọ̀ pé fúra áwò kò sí nípò ọlọ ìjọba wọn bá rán Mùsá sí fúra áwò nínú yẹn nípa àwọn ọmọ Israẹl. ọ̀rọ̀ rán wọn létí àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba lérí wọn èlú ní bẹ nínú uslubu dáwà ọ̀nà dáadé ń pẹ àwọn èèyàn tó jọ́ ọ̀nà ọlọ́ bẹ bá ti wà sí tọ́kẹ nìkan bá lé ẹran létí ìdẹ̀rọ ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe fún bọ́ya èyí ó lè jẹ́ kọkà rúrọ̀ à ń sọ pọ́lọ̀wọ̀n ọba ó ní òṣè ìkàtọ̀ lóhun òṣèṣe ṣe pọ́lọ̀wọ̀n ló ṣe ìkàbà ìfọ́ ipò tó wà yí ọlọ́run ló fi ọ́ síbẹ̀ gbogbo nǹkan báyìí báyìí báyìí ọlọ́run ọba ló ṣe fún ọ bọ́yá ọkàn rẹ̀ náà lè rọ̀ lọ́bi jẹ́ wípé lọ́mọ ènìyàn bá ti fi pé ẹ̀mí ìhun ti fẹ́ mọ́ galága jù títọ́lọ́ ti fẹ́ mọ́ fúyẹ́ lẹ́mí rẹ mọ́ ẹran jìdẹ̀rọ ọlọ́run ọba lérí ẹ àyípa tó bá ń ronú pé àbọ́lọ̀ wò sóore fún ọ rántí èyí tó ṣe fún ọ tó bá rántí وذكرهم بأيام الله Táwọn méjì àwọn ìdẹ̀ra ìtọ́lọ̀ wọn bá ṣe lé wọn lérí àárín àwọn ọmọ Israẹ̀lì. Ìdẹ̀ra ìtọ́lọ̀ wọn bá ṣe fún Fìràáùn náà pẹ̀lú àìtó wà ẹ̀hàn wọn lé sí ìdẹ̀ra náà. Ìnàbí ìdẹ̀ra torí pé kéèyàn lè máa ronú pọ́lọ̀ ń ṣèbẹ̀rá fóun téèyàn bá dájú téèyàn lè ronú rúgbá ah, ìdínà ọlọ́mọ ṣe káàkiri láì sanwó kankan lọ́fẹ̀ẹ́ nírọ̀rùn èmi ọlọ́run ṣáàdùn kọba ikú kéèyàn ó káwá rí ìyànká kó mọ lè ronú bẹ́ẹ̀ ọlọ́wọ̀ bá ní náà bí dáríkàlà àmì kan lélẹ́ ìjẹ́ ìgbóhùn Àmìkálélé yìí jẹ́ káàfi máa ma àwọn tó ní sùúrù tí wọ́n ní tẹ̀mọ́ra nínú wa. Ṣàkúrù àwọn tí wọ́n dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ náà lè máa ronú bẹ́ẹ̀. Bẹ̀bá ẹnìkan tó bá dájú tí ń ronú ìdẹ̀ra tó lọ́wọ́ lèkúlè sọ́bàárẹ̀ ìṣàkúrò wọ́n ní ẹlẹ́ ìyá mẹ́ta ló jẹ́ tàbí ma àwọn tí wọ́n ma ṣe sùúrù torí pé bẹ́yìn ọba rẹ̀ tí orí tọ́lọ̀ wọn bá ṣe fún èyí ó ṣe sùúrù bẹ́yìn ọba ní sùúrù ò nílẹ̀ rántí kọ́lọ̀ ń sọ wọ́n wá sọ ọmọ ọgbẹ́ ṣe sùúrù dúdúpẹ̀ yóò lọ́pọ̀ olùfẹ́ ṣùgbọ́n tó bá lè ṣe sùúrù nínú ìnira ẹ̀ náà yóò tún gbà gbé ìtọ́lọ́ ti sọ orí fún pọ̀ tó bá lè ṣe sùúrù tó bá ronú jùlẹ̀ ọpẹ́ ní ó tún lè dúpọ́ lọ tọ́lọ́wọ́ bá fi ní rẹ̀ Musa wá tẹ́ kí òun di àjíyá nílá Ọlọ́kùnrin di àjíyá nílá ìrẹ múlá bá tí ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́run túnmọ̀ rẹ̀ wọn létí àwọn ìgbẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún wọn ẹ̀ẹ́dẹ́ ní gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ṣògbọ́n ló ṣe yí fún yín wàdákìrì ń bí ayé mi ńlá ẹgbẹ́ wà sí fún wọn ẹ̀ràn wọn létí ìdẹ̀rọ ọlọ́wọ́n bá lè ní wọn Ìlàmì ìdáríkà làáyá fi lè يتقون فإن قال موسى لقومهم كلوا نعمة الله عليكم إذا رجعتم من آل فرعون يسومونكم سوء العذاب. أخذ لوري آية alákọ̀ọ́kọ́ àwọn olùmọ̀ tafsir wọ́n ní ọlọ́run ọba ní wọ̀làkọ́d àrùsánná Musa wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé wọ́làkọ́d bá áfúnná Musa àwọn ọlọ́run ọba agbé ànábì Musa agbé ìdíje ló jíṣẹ́ wà àyànáhù بالآيات البينات الدالة على صدقه أقول pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu àwọn àmì èyí tó fojú hàn tó ń júwe pé òdodo ni ọlọ́run ọba rẹ̀ níṣẹ́ wà á nàbó ní mọ́sá lè mìíràn tó dájúdájú kò jíṣẹ́ ni Musa ṣe látọ̀dọ̀ ọlọ́run kó lọ gba àwọn ọmọ Ísírẹ́lì kalẹ̀ kó mú wọn jáde kúrò níbi ìkọtọlọ àti àìmọ̀ kan ó dá wọn padà lọ sínú ìmọ́ni àti ìmọ̀ eléyìí ká mọ iṣẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run wọ́n wá ní oko ẹrú ti ìròyìn ní ti ara ká kúrò ní oko ẹrù ti làákàyè kọ́pọ̀lọwọ́ ó lè ṣiṣẹ́ kọ́lọ́wọ́ bá ṣe dà torí wípé kò sẹ́ni tó ń bẹ lóko ẹrù tó ẹni tí wọ́n pè kàmí ìtọ́lọ́wọ́ bá fún tó sì bàbẹ́ oko ẹrù lọ́pọlọ rẹ̀ wà torí pé kọ́pọlọ yẹn bá ń bẹ lómìnira yóò mọ̀ pé ọlọ́mlọ́lọ́m kò tẹ́lòmí ìtẹ́yìn ọlọ́m iṣẹ́ káwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wá ṣe ni wọ́n wá láìpẹ́ ìwà ni kálí kúrò níbi àìmẹ̀kan kálí wà nínú ìmálẹ̀ ọlọ́pàá tún wá ń sọ nípa wọn àfáà ṣe wí wọ́n ni wà àmàrùnáwù àìyùdẹ̀ tí ó rọrùn bí àjámi láìlẹ́tì àmà àlẹ́yìnbíyà àjámùlá ìdẹ̀rọ ọlọ́run ẹ̀rì pé àwọn alábáwá wọn a máa lo gbólóhùn àjám sí túnmọ̀ ìdẹ̀rọ ọlọ́run wọn a máa lo àjíyàmù títúmọ̀ àwọn ọjọ́ burúkú èsù gbomi mu tẹ́ èèyàn lò nínú ìsẹ̀mí ayé tọ́lọ́sí kó èèyàn yọ wọn a máa lò bẹ́ẹ̀ lẹ́bìí nínú adab wọn àjíyàmù àrùn àjíyàmù àrùn àwọn ọjọ́ táwọn alárúbáwá tí wọ́n kojú winá ìdààmú tọ́rù páwọn ó lọ tọ́lọ́sí kó gbogbo ẹnì wa náà la wá ní àjíyàmù nínú ìgbésí ayé wa táàtúrò pọ́ ti tá tọ́lọ́wọ́ sí kọ́ ayọ́ táàtí táàtúrò pé kò ní sẹ́kù bá sí sọ ní sẹ́kù gbogbo àwọn nǹkan yẹn náà ti ń sọ̀rọ̀ rí bí jókòó wọn lé àwọn ọjọ́ náà níjọba ìta ló yọ níjọba ìta ló là níjọba ìta ló rí bá bẹ́ẹ̀ bá wá ni fẹ́ lè tẹ́bá fi yàrá ìrìn létí ọlọ́wọ́ bá fi èyí bá wà mú mi ní sọ̀rọ̀ nígbà ogun gẹ́síwájú khandak gẹ́síwájú azab nínú al-Qur'an ọlọ́wọ́ bá nílé àdẹ́bí ẹlọ́rántí wà ìzá كذلك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا كذلك ابتلي المؤمنون وزلزلوا زلزالا Ó ń bẹ nínú ìlànà tọ́lọ ọba fi máa bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an. Ọlọ́run sì fẹ́ káwa náà máa fi bára wa sọ̀rọ̀ tọ́kùnà bá fẹ́ lè ó lè tí máa rọ ọkàn nínú tíra àwọn hadith kútùbùl ẹ̀rì ń bẹ̀ẹ̀bẹ̀ àwọn kìtàbù wọ́n kìtàbù àwọn tí máa kà lábẹ́ ọlọ́wọ́ bá wá ń sọ nínú ọlọ́ọ̀bá ní wà ìdá gẹ̀tìl àrísọ́ ẹlọ rántí nígbà tó ṣe wípé ọlọ́ọ̀bá lẹ́yìn mùmí ní tí ló ń ṣe yí ẹlọ rántí ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá lẹ́yìn yìí ẹjọ́ kan yóò wálẹ̀ tàbá máa ń sọ̀rọ̀ ẹlọ rántí ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá lẹ́yìn ìyẹn ogun dẹ́síwátù khandak dẹ́síwátù àǹdáà ogun yẹn lágbára débi wípé gbogbo àwọn èèyàn jùrò bó ti sánjọ́ náà torí pé gbogbo kèfè yí ayé nígbà náà ni wọ́n parapọ̀ pé àwọn fẹ́ pa ìsìláàmù rún àtànẹ́bí àti gbogbo ẹ̀mí lọ́dún náà wọ́n rọ̀ kiri káàrùn-ún mọ̀dínà ìgbà tí ànẹ́bí gbọ́ yòókà wọn bí wọ́n ti pọ̀ tó lóògbà àti níṣẹ́ ń ànábì wa ní tọ̀ kíláàsì báyìí ẹ̀yà ajá mọ̀ ọgbẹ́ kò tó àfa wa Salman Al-Farisi olómúmọ̀ àwa wípé nígbà kan tọ́rọ̀ bá rí bó ṣe rí kòtò làwọn ó gbé káàkiri ìṣòro táwọn tábà ń bọ̀ mọ̀ rí lè kọjá ẹ wá wo kòtò tí wọ́n gbẹ̀ bí ó ṣe tẹ̀ tó bí ó ṣe jì tó tẹ̀sùn ní ilé fò wọ́n wá jẹ káàkiri gbogbo ọ̀nà tó wọ Màdínà kódà láwọn àdúgbò ká gị ṣe ẹ̀mọ̀ wípé nípa rẹ̀ sí wà ẹ̀sì ní àmì kòtò yẹn ó sì wà mẹ́ níbi tó jìjì anẹ́bì náà wọ́n jọjọ gbé jíkà ní ọkọ́ tí wọ́n jọjọ ń gbẹ bá ní ẹ̀lẹ́ ọ̀rẹ́ tí jọ náà ti tán náà onígbàgbọ́ òdodo ẹran tí ìjọra ọlọ́run ọba lè ní lérí. ọlọ́run ọba bẹ̀rẹ̀ ọ̀rán sí nípa táwọn ọmọ ogun tẹ́ẹ̀mà ẹ̀mọ̀ bí tí gbogbo wọn ti wá wọ́n ti sarajọ gbogbo ni wọ́n papọ̀ níjọ́ náà ni wọ́n fẹ́ wọ ìlú Madina awárí wípé ah tẹ́ẹ̀ bá ẹ̀lọ́pọ̀ ju wọn pọ̀ jù ní lọ́wọ́ ọlọ́run bá wá ní ẹ̀ ní jagun àwọn alájagun fún yín ọlọ́run bá àwọn ará atẹ́gùn ọ̀sánàlẹ́ ìrìn àwọn ọlọ́run bá lágbára ní bí ṣe ń mú tẹ́ǹtì wọn ní jígi rẹ̀ náà wọ́n lórí eré ni wọ́n inú desert atẹ́gùn ẹ̀ yóò jẹ́ yẹ́pẹ̀ yánrin yóò ti tààlù ẹ̀lú orí náà wàjúlódà ilẹ̀ ń tàrà ọ̀há aláwọ̀bá látẹ́gùn nìkan kọ́ atúnrà àwọn màláíkà àwọn ọmọ ogun kẹtẹ́yìn ò lè fojú rí atúnrà ẹ̀yìn mùmí ní ṣe níjọ́ náà gbogbo ẹ̀láwọ́ lọ́wọ́ bá mẹ́ àwọn mùnẹ́sù kí nínú yí ìjí wọn sọ ọjọ́ náà sáàdẹ́bì gbogbo ẹ̀lá gbọ́ ẹwọ́lọ́ ọlọ́run gbogbo ẹ̀ ló ń gbọ́ gbogbo ẹ̀ ló ń mọ̀ nígbà àwọn mùnẹ́sù kí ń sọ sáàdẹ́bì jẹ́ ọmọ ìfọ́ta báyìí sóòrí jáde báyìí atẹ́gùn ìjì tó lágbára abitú wọn ká àtàwọn ọmọ ogun tẹ́ ìlú ní àwọn màláìkà. ọlọ́wọ́ bá ní ẹlọ láti àwọn ọmọ ogun tá ń sọ gbogbo ọ̀nà tó wọ màjínà náà fẹ́ gbà wọlé wọ́n fẹ́ gbọ́wọ́ òkè wọ́n fẹ́ gbọ́wọ́ ọ̀sà àti fífẹ́lẹ́ gbàjáde gbogbo bẹ̀rẹ̀ ti ṣe náà lè ní Ọlọ́run ọba ní lọ́ta orí ẹlọ rántí wà ìdá kájìn àbẹ̀sọ́ọ̀rọ̀ dọ̀dọ̀ ọjọ́ báyìí lójú yíyọ kúbẹ̀rù. Ẹ̀mí yí fẹ́ jáde lẹ́nu yí kúbẹ̀rù. Ọlọ́run ọba láwọn ìmáàni wọn ò tó nǹkan nínú ní ẹgbẹ́ bèrò kèrò jọ́nà àbí ojú ọ̀nà kọlá wà ní ní àwọn àwọn ti káwọn ọ̀dàdó tó ń rèrò kèrò sọ́lọ oníjọ́lá ọlọ́run ọ̀tọ́ afàdánwò kẹrin mùmí ní afẹ́ ìtọ̀ ní afẹ́ ma wọn tó jẹ́ mùmí ní dáadáa nínú yìí ọlọ́wọ́n bá ní agbóyí agbìyí tìtì sí níjọ́ náà irú àwọn ọjọ́ bá náà ń pè ní àjáàm kó wá náà ló lè rí òpéjì ayé ẹ̀ ìwọ náà flashback wẹ̀yìn wo bí tó ti bá bọ̀ wo bí tó jẹ́lẹ̀ yìí

Ọlọ́run ọba ní rẹ̀ mú sáárá wọn létí àwọn ọjọ́ ayé wọn kan tó ti ré kọjá láwọn létí ìbẹ̀rẹ̀ agbọ́lọ́wọ́n bá gbé fún wọn nígbà náà nígbà tí wọ́n lérò páwọn ilé làájá tọ́lọ́ kéyìn náà máa jáwà síbẹ̀ nìkọ̀ọ̀kan wa tíjọmọ nìyẹn bá ti fẹ́ pè wá tó fẹ́ sùn wa ká máa àwọn tó ṣe fún wa ká máa àwọn ilé kọjá tó pẹ̀lú wa tí fi tó kọ gbogbo ẹ̀ kò ní fi wálẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti fọ ọlọ́run lẹ̀ ọlọ́run bí lẹ̀ ọlọ́run bá ní ẹmọ ẹran pẹ bá ti ń ṣe wà sí fún wọn ẹran wọn létí wọn dákẹrẹ ohun bí ayíyá mi láàá ọlọ́wọ́n ti ré nínú àwọn ewu èèyàn wá ní máa ga nínú ìsẹ̀mí bó ti wùlẹ̀ kẹ́mi ó kù tó bó ti wùlẹ̀ kó kéré tó èèyàn ní àyàm nínú ìsẹ̀mí ayé tẹ́lẹ̀ ó rò pé ó ti tán tọ́lọ́ ó lọ bó dúkù ìwọ náà bẹ́ẹ̀ rẹ̀ nìkan ara ọ létí èèyàn ríran ara rẹ̀ létí ẹ̀ flashback kó o fi lè máa tó bí lè máa ṣe sùúrù látara sùúrù yẹn ó wà lè máa dúpẹ́ mọ́ lọ́wọ́ fi dáa nìkan lára ti ń Eléyìí jẹ bọ́ì, àmì ní táà fi dá wọn tí wọ́n ní sùúrù púpọ̀. Ọlọ́run ọmọ ọlọ́gbẹ́ lùkúrì sọ́ọ̀bìrí, mo bá lága ní ikúrì sọ̀bárì, àmì kéèyàn jẹ́ onísùúrù aláfaradà onítẹ̀mọ́ra lọ́pọ̀lọpọ̀ ẹmà yíwọn wọ́n máa rántí orin tọ́lọ́ ṣe fún wọn wọ́n máa rántí orin tọ́lọ́ ṣe fún wọn bíṣẹ́ tó ń bá bẹ́ẹ̀ rí pé nǹkan kan sí wọn lẹ́nu láti jákàn nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ àsìkò náà ló ṣe olóṣè olóṣè èyí ìgbà ní ìbéèrè ó tún ṣe ìtawà náà ló pàdé ṣàkúrù àmì àwọn tí dúpẹ́ fọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ ní bẹ́ẹ̀ bá lè ronú ìdẹ̀rọ ọlọ́run èyí ó lè dúpẹ́ fọ́lọ́run àìrọ́lú ìdẹ̀ra tọ́lọ́ ń ṣe lọ́mọ ni yóò fi máa ronú ní bọ́lọ̀kùn sí orí fún iná fi dáríkà là àyà tí kò lè sọ́bà ṣàkúrò Musa alayhi àwọn jáde lọ́dọ̀ Fìràáùn ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ àti ìgbà tó kó wọn jáde Fìràáùn nígbà tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ọwá ní ọdọ̀ ẹmọ lọ nígbà tó yá òtún ẹ̀rọ orí ká máa lé wọn òun dá fúnrẹ̀ ló sáájú ẹni tó ń gun ẹṣin tó ń sá eré àtàwọn tí wọ́n rìn èrè mélòó ni wọ́n fẹ́ rìn àwọn tí wọ́n fẹ́ sí sáré ò bá wọn lọ́nà nígbà tí wọ́n lé wọn tó lójú ẹ̀ àwọn èèyàn Músá wọ́n bá wẹ̀yìn wọ́n lè fẹ́ àwọn tó ń bọ̀ àtàwọn ọmọ ẹ̀ wọ́n bá sọ fún Músá gbogbo yìí ńlá lẹ́mùdẹ̀rẹ̀ ọwọ́ tẹ̀ إنا لمدركون فلما ترى الجبال قال أصحاب موسى قال أصحاب موسى إنا لمدركون Ìpàdé wọ́n rí òbíjìbìjì àwọn ọmọ ogun tí Fẹ̀ránù ń kó bọ̀. Wọ́n bá sọ fún Músa ìwé rẹ̀ Músa iná lámùdìràkú wọ́n ti bá wà. Wọ́n rọ̀ ọ̀nà lálá. Adébìkú jẹ́ rárá wọn ò bá wá. kú ọ̀rọ̀. Ìyẹn tẹ́lẹ̀ká bá ló ti tẹ́ ọ̀sọ̀lẹ́kòtà. optimistic. Ẹlòmí ti dàgbà bá ṣẹlẹ̀ sọ. Ó ti dàn, ó sì kò ọkọ̀ ti tẹ́ gasọ gbogbo tán. Wọ́n sọ fún mú sáré iná rẹ̀ mú wọ́n ní àà owó ti tẹ̀ wá rárá rárá owó Nígbà máa rí àrọ̀ bí ọlọ́run òṣùgbà kan fi nílẹ̀. Ní ìrìnrìn àjò omi pẹ̀lú yíyọ̀tọ̀ sọ́nà. Jẹ̀mọ́ ẹ̀rẹ́ yóò bá wà pẹ̀lú ọlọ́run náà yóò lè sọ bẹ́ẹ̀. Gbọ́dọ̀ àwọn ànẹ́bí ọlọ́run, ìbàtánilúwà Muhammad sallallahu alaihi wa sallam, tánàbí ń bẹ ní gáàrùn-ún tánàbí ń bẹ ní gáàrù fáò tó kúrò ní ìlú maka tí wọ́n lè nílò maka tó wọ́n tàfáwà àgbàtò tí wọ́n ń lọ sí Madina ìjá wọ́n wá dúró ní gáàrù fáò inú àpáta ni ìgbà tí wọ́n dúró mẹ́ àwọn tí wọ́n lé wọn wọ́n rójú ẹsẹ̀ wọ́n lè tóbi tójú ẹsẹ̀ yẹ́ pín sí ìgbà àpáta yìí wọ́n tún àpáta yìí náà sọ́kàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ń wá wọn ìgbàjábọ̀ àbúbákùrù tó gbóyún lókè orí ẹsẹ̀ wọn lókè ó bá kú sẹ́kún kí ló pa àbọ̀ àbúbákùrù lẹ́kùnrin tó táwọn èèyàn yìí bá lè wo sí ẹsẹ̀ wọn mú ìlúwà sí ibi táwọn tó tàn sí náà sílẹ̀ táwọn yìí bá lu àwọn pàwà àwọn méjì ó wá ń sọ ẹkún omi jáde lójú ẹ̀ anẹ́bí wá ń sọ fún wípé يا أبو بكر لا تخشى إن الله معك ọlọ́run tẹ́ yóò sọ lẹ́nu tẹ́ yóò sì fọkàn sọ eléyìí gan ni aláwọ̀tò ìmẹ́ẹ̀n adùn gbàgbọ́ ẹni tó bá ń wù ọ́ lọ́ọ̀kan yóò mọ ní oṣù fi tán ọmọ ní òtà ọlọ́run mọ̀ fún ọ ní adùn gbàgbọ́ yẹn nípo bá ṣe ìyàtọ̀ bá kọ sọ́lọ́run ọba ti wà bá wò wọ́n ọlọ́run wà pẹ̀lú wa èyí ní gbúdọ̀ máa wà lára wa ní gbogbo àyíká bá wà náà Músa wá ń sọ fáwọn èèyàn rẹ̀ wípé gbà tí wọ́n ní inna lamudrakun qala kalla anábì ara ọwọ́ òtẹ̀wá inna ma'i rabbi dájúdájú ọlọ́run ọba mi ó ń bẹ pẹ̀lú mi kò fìgbà kan fi mí lẹ̀ kò sí tí mo lè dájú fúnra mi lóòótọ́ fúnra mi wájú odò odò tí ó rọ́lù ránù sí ètò olè inna mai ya rabbi saya saya hadi jama nínú Ọrụ ọmọ ọrụ kúrùkù báyẹn nínú ìgbésí ayé tèmi àti tí ẹ tí làwọn ọmọ wí síwájú ọ̀gá ṣe ìnàmà ìyàrò ṣe ni ó wà tó kan nìyẹn àwọn ànẹ́bẹ̀ ọlọ́run àpẹẹrẹ dáadáa náà jẹ́ fún wa èyí ò sì ní sọ bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́kọ́rọ̀ ó fi yánlẹ̀ náà Ọlọ́run ọba ni a wá pàmú sáláti ara àmbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú tó lọ bá fìrà hàn ó sì ní dúódì kò sì ní bá ọ́ in tó ṣe ní ọ̀pá ọwọ́ rẹ̀ yẹn náà sórí òkun tí bẹ níwájú rẹ̀ náà ti bẹ́ẹ̀ wọ́n fálákọ̀ ìtumọ̀ tí wọ́n bá ní ìrùnfálákọ̀ látara ìrùnfáàlà ásìlú rẹ̀ ní fálákọ̀ gẹ́gẹ́ bí táàmọ́ ìrùkúlá ó lórí rọ́bì ìrùnfálákọ̀ àwọn ọlọ́wọ́n ọba afiwáṣọ ọba tó ọba fálá tí náà ń pè ní fálá nígbà tí òkùnkùn òru yẹn tó bá tó bá là pẹ́ tí máa lẹ jáde ń bẹ̀ níjẹ́ fálá tálùmájà àdíjọ yẹn ẹ̀rì tó yóò là pẹ́ òkùnkùn ó lọ báyìí ìmọ̀lẹ́ ó máa jáde ìtumọ̀ fálá nìyẹn kí nǹkan pín sí méjì nǹkan dúdú nǹkan funfun tálùmájà àdíbáyọ funfun wà á sì mọ̀ ìlú ọlọ́wọ̀n bá fi wá sọ wípé ìwàhùnfàlàkùn odò yẹn ìwàhùnfàlàkùn fúnrẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin wàfàlàkọ̀ wàhùnfàlàkọ̀ ìlúmùtọ́ wà odò yẹn fúnrẹ̀ àti ọlọ́wọ̀n bá mú ó sì pín sí méjì ọgbọọgba ìkánlọ báyìí ìkánlọ báyìí fakáànà فكان كل فرق كالطول العظيم ó ṣe pín sẹ́gbẹ̀ ẹgbẹ́ lọ́kọ̀ọ̀kan àfi sí òkè ńlá ọlọ́wọ́ bá tún fi wú òkè kí mìí tọ́lọ́wọ́ bá fi fi wú òkè ní ìgbé kẹrù mọ́ bá àbá yín bá bomi yẹn tún lè wá bá yín tí a sọ pé òkè àpáta ni ẹ máa wo báyìí omi ní ṣùgbọ́n bí àpáta ló ṣe kọ́kàn wọ́n lè balẹ̀ náà Ọlọ́run ya ní ọyá ẹ máa tọ́jú omi, odò ní odò wá ilẹ̀ odò wá gbẹ, ó wá di Ṣùránù wá, àdábì Musa wá ń kọjá ń bẹ àti gbogbo àwọn ènìyàn tó ìyàrọ̀ bí pẹ̀lú bọ́lá ṣe é ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá bọ́lá ọdún náà gbogbo omi jẹ́ ẹ̀rọ wà níbẹ̀ tí wọ́n bá dìgbà lọ́wọ́ fún solution ìyàtí kó wá bá ọsọ ọlọ́run láti gbádùn bẹ́ẹ̀ bá ṣe mú lẹ́nu sí sì máa fi hàn ọ́ pé odò kan tí Musa gbà kọjá àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n là ó ní fìrà ọ̀nà náà gbà kọjá tó bẹ̀ ọba ní àti káwọn ọmọ Israel káwọn ó kọjá láyọ̀ àtàláàbíà nínú odò náà ọlọ́run awá fi ìfìrà ọ̀nà a ní kó tẹ̀lé wọn àtàwọn ọmọ ogun ẹ̀ méjì bínú pé àpọ̀ wá bá tẹ múta àtàwọn ọmọ ẹ̀yẹ á jẹ wọ́n níyà ọlọ́run ọba ní lórí ìrìn ajéwó wọlú ẹ̀sán ní ṣe pẹ́ nìkan kan wà ń ta nínú wọn ajé gbogbo wọn wọ ní odò yẹn láàrin alìkárọ́kù ìtẹ̀rí odò ó sì gbogbo wọn mọ́ bẹ́ẹ̀ Ọ̀nà àájú àjọ́mù láàrín ilẹ̀ ní ìlànà tí lọ́dún ìtọ̀rí. Ọlọ́run ọba ní tàbí Fìràn tó ń gbé ikú dé ọba ni a kò sẹ́jì ní ìtọ̀lọ́run. Ó ní mo ti gbà báyìí, mo ti gbàgbọ́ mo ti gbà pé kò sẹ́nìkan jíjọ ti tọ́ àfi ẹni táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ kó sọpọ́lọ̀ ẹ̀tún gbogbo rárá ah, náà olèmìnà àti jọ́kan nínú ẹni tó ju wọ́ọ́lẹ̀ ọlọ́wọ́ bá ní kò bá máa ẹbó ojú kọ́ tèmi ọlọ́wọ́ bá tẹ́lẹ̀ òfìlẹ̀ jẹ́ ìwọ̀ fìràáwọ̀ níbi tó parí sí náà ló wà ẹ́ jẹ̀nà kí lọ́lọ́run ti báwọn ọmọ Israel ó kó wọn yọ nínú àwọn àyàm tọ́lọ ní kí Músà ó fi rán wọn létí ní ẹ torí pípa ká padà kúrò lọ́dọ̀ fìràáwọ̀ tí Músà kó wọn tí wọ́n pass through fisikálè tí wọ́n rí ìkẹ̀rọ ọlọ́pọ̀lọ́pọ̀ sí kó yàn yọ ṣùgbọ́n síbẹ̀ sí ọ̀pọ̀ àpọ̀tọ́lọ́pọ̀ nìkan tó máa sọ fún Musa pàwọn fẹ́ máa bọ màálù ọlọ́wà ní Musa ọ̀wà rán wọn létí àwọn ìjẹ̀ra ta ṣe fún wọn ṣé rú wọn yẹn ló yẹ kọ̀tọ̀ lọ ó sì bẹ nínú lára wa náà tó ti bá ti mọ àwọn àjẹ́ àtọ́lọ́wọ́ bá ti lé ìlú àtúnṣe ṣùgbọ́n ní ẹbá lè ronú àwọn àdáyà tó ṣe fún wa ápé ó bá ó ti tó fún mi lálàánú ó ti tó fún mi lẹ́mi tó kó mi yọ níbi tí ò sàkóyọ ọlọ́wọ́n bá wá níwá ibi kọ́dà mú tààlé kàómi ìdúkúrú ní mẹ́ta lọ́rẹ̀ alẹ́ ikọ́ Ọlọ́wọ́ bá gẹ̀rẹ̀ mú máa sọ fáwọn èèyàn rẹ̀ àwọn ìsọ̀rọ̀ ní pé wọ́n máa rántí ìdẹ ọlọ́wọ́ ọba tó ṣe fún wa nígbà tí wọ́n ń bẹ lábẹ́ ìgbìrà wọn àtìgbà tó kó wọn jáde fún bẹ́ẹ̀. ìdára rẹ̀ ìdá gbàgbọ́rọ̀ wọn bá là yìí níbi aburú fìràọ́nà àtàwọn ará ilé àtàwọn ọmọ ogun fìràọ́nà tọ́lọ̀ wọn bá kó ń yọ. wọ́n ń wo ìyá ẹlẹ́ta eléro tí wọ́n ń kó okùn nígbà náà ọlọ́run kò ń yọ lọ́wọ́ wọn. wọ́n ń àwọn ọmọkùnrin náà lábí táwọn ọmọ ẹgbẹ́ sábà lè bí ma tó bá lọ́kùnrin ká sọ̀rọ̀ nǹkan máa pa torí pé ń páyà kẹ́nìkan máa padà wá gba ìjọba òun náà ọmọ Israel yóò ní gbogbo ọmọkùnrin tí bá ti bí báyìí ìdè lójú ìyá rẹ̀ báyìí wọ́n máa ti ọlọ́wọ́n bá níbẹ̀ ìnira ní ìyá ní ìbẹ̀ nígbà náà ọlọ́lọ́kùn yíyọ nígbà náà. wọ́n bákan náà àwọn ọmọbìnrin tẹ́ bá ti bí wọ́n fà wọn ẹ sílẹ̀ láàyè torí bí wọ́n gbà gbọ́gbọ́ ọmọbìnrin kí làwọn bẹ́ẹ̀ ṣe wọn ò lè jagun wọn ò lè gbàjọba ṣùgbọ́n gbogbo ọmọkùnrin tó mẹ́sẹ̀ ìbá ti bí pátá níṣẹ́ nìkan máa pa wọ́n. òkè ìlà ìbò ọ̀gá ọlọ́wọ́ bá lẹ́ lọ àdáwò tó lágbára ni àwọn ọlọ́pọ̀ bá láàájá yíwò nígbà náà àkàgbé bọ́wọ́ fìràwọ́n ti ẹ̀bọ́ ọlọ́pọ̀ ló ń jẹ yíwò nígbà ẹ̀ òun ló ń jẹ yíbíyà òun kà ní bọ́wọ́ fìràwọ́n ṣùgbọ́n bá tó ń ṣe tán tó ń fẹ́ gbà ní nínú àwọn ọmọ tó yẹ kò sẹ́ tó lè sí lọ fìràwọ̀nù ti nípinnu wípé gbogbo ọmọkùnrin pátá ẹ̀mọ̀ pa wọn ẹ̀mọ̀ fi wọ́n lẹ̀ lọ́dún tí wọ́n bí Músá ìyá Músá níkì ni mo bí wọ́n lọ́kùnrin lọ bí ogúnjẹ́kú wọ́n náà yáà

yọ láàrin à ah, ọmọ ìgbà yìí. Wọ́n máa dábọ̀ ní ìwọ̀nà àdáyé. Wọ́n bá ń jẹ́ ọ gbogbo ń bọ́ bá tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà, má sì bẹ̀rù. Ṣé àbá fóun sọ pé tó dò bá ti ẹ̀kọ́ ọmọ ẹ jáde kó lùlù? Bọ́lá ọlọ́run ní káwọn padà kó ti ẹ̀ lọ bá ń kó sọnù, ó tẹ abiyamọ lọ́rùn ká máa dú lójú ẹ̀. Ìyá Musa bá lọ kàkútì. Ó wá gbé ọ Musa sínú àkútì wọ́n gbé síbi odò ó wá ní kí ẹ̀gbọ́n múdàkọ́ ó máa tẹ̀lé kó máa tó lò ní máa gbé lọ fún ó lè fi tọ́pa ẹ̀ nígbà tó bá yá iná rọ́dùn padà sí lọ́pàá nínú àwọn òjíṣẹ́ ọlọ́ àdéhùtọ́lọ́ ti fún ya Músá nìyẹn ìyá musa náà ti gbọ́n tọ́lọ́ wọn bá ṣe ó kà kó tí ó fi musa ojú náà kó tí ó sọmúlò ìgbà tó mi ó gbé musa kọ́dọ̀ ó gbé lọ ilé ìfìràúnà ẹwọ lọ sí ẹ̀mọ̀ tó bá pé wọ̀ lónìí ọlọ́run sọ́lọ́run a sì jẹ́ ó ṣe tún wá jẹ́lẹ̀ ìfìràúnà gan-an náà lòdò yìí tí wọ́n á gbọ́mọ lọ àwọn èèyàn fìràún àwọn tí ipa ọmọ gan àwọn ni wọ́n rí àwọn bá èébì ìpàdé èèyàn rí nǹkan ẹ̀ẹ́ ọlọ́wọ́ bá ní wọ́n òjì mọ̀kọ́ràn làwọn gbé ìjọ pa wọn náà ni wọ́n gbé ohun náà ọlọ́wọ́ bá ní torí pọ́gbà àwọn ọ̀gbẹ̀rẹ̀ àwọn ọ̀tẹ́ rí ẹ àti ìlàlógún rẹ̀ ní jẹ́ àmànà kọ́dà wọn mínú ṣe bá ń fà wọ́n ní ta ló lè jù nínú fẹ̀rẹ̀ àti àmànà àwọn fẹ́rẹ́ hàn ah, gbogbo ní tí ẹ̀ ló lè jù àwọn gẹ́nà afẹ́rànà ló lè jù ṣùgbẹ́ ní tí máa implementi in different person amana kódà kí a mú different person ẹsẹ̀ méjì yóò sọ ìmọ̀ nígbà kábá ń ṣe lórí ogún ajẹ̀mọ̀ pé àṣìṣẹ́ ọlọ́mọ ọmọ ìjà kọ ti ẹ̀ náà ọlọ́ni jẹ́ ní fìràún àti amen àti gbogbo àwọn ọmọ ogun táwọn méjèèjì kó rọra ọlọ́run ní àà aláṣìṣe mọ̀ ní wọ́n àwọn ọ̀rọ̀ káwọn ní plan wọ́n ti ṣe mistake lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ọ̀lọ́mọ sọ ní plan plan tí wọ́n ti ní pé gbogbo ọmọkùnrin ọmọ parun wọ́n bá ti bẹ́ẹ̀ nígbà wá gbé ọmọ yìí wọ́n Ìgbà tí ìyàwó Fìràánù wá gbọ́n tí Fìràánù sọ, ìyàwó Fìràánù wá sọ gbọ́kọ rẹ̀ níjọ́ náà. Ọmọ yìí sì lè jẹ́ ìtùtù ojú fèmí àtiwọ́ náà. Ẹ má ti dá ọmọ yìí. Ọmọ jẹ́ kẹta bá ṣẹkù táà bá pa á ọmọ ìgbà ni padà wá wúlò fún wa àti káṣẹ padà sọ́dọ̀ mọ́ nígbà tó lè pé gbogbo àwọn tí ń bẹ nínú ìlú wọn ní bàbá wa kọ́ lárí ẹwọ́n lọ lóòjọ́ ní ìjà òṣàyá dínú kò lè gínà lánàá نعوذ بالله نعوذ بالله من شر شياطين النداء شياطين الخلق لنا نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين ìgbóhùn ẹlẹ́mìí fìràwọ́ òun náà ní pípa kò sí jẹ́ni tó tó bẹ̀ tó yí padà àmọ́ ìyàwó ẹ̀ ó ní ọkọ mi ìdáadáa ló ń ṣe ìjọ náà ṣùgbọ́n orí ikú yóò jẹ́kù fúnra bí wọ́n bá gba nǹkan ti lọ́wọ́ èèyàn fún ọba rí gbà fún ara ìyàwó yẹn ìyàwó lọ sọ fún ẹjẹ́ sí ẹ̀yìn ìmọ̀kọ́ ìwọ̀lọ́gbà òótọ́ là ń sọ fún yóò ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀yìn náà sẹ́yìn òkè ẹ̀mí mú jù kẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ọwọ́ ìjọba

Bóyá yẹ fáwọn akọ́bí ìbẹ́ lọ́rọ̀ àwọn àgbó olùmọ̀jọ́ látàtúndù pé ó fi tó gbà lérò ní òun àtàwọn ọmọ ogun rẹ̀ ṣùgbọ́n dàlá wípé ọkọ̀ ní bá sọ̀rọ̀ àmàlẹ́ ẹ̀sẹ̀ kọmọ̀ yóò wúlò fún wa àti kápadà ọmọ ìdọ́ ọmọ lẹ́ẹ̀bìmọ̀ pọ́kọ̀ rẹ̀ nìkan ní bá sọ̀rọ̀ torí pé gbogbo ọkọ̀ ní ó sọ́dọ̀ ọmọ ọkọ̀ rẹ̀ ní bá sọ̀rọ̀ àti kápadà sọ́dọ̀ ọmọ Wàhálà Ìgbà tí a mú sáfọ́rọ̀ ìgbò ń dára, ọmọ òun ti lọ́dọ̀ ìrà ọ̀rọ̀. Ọkà rẹ̀ ò bá ẹ̀mí rẹ̀ bá pa sófò, ó fẹ́ lè kú. Kò mọ́ tó lè wò máa. Kódà, ó fẹ́ lè sálọ lè fìrà ọ̀rọ̀ kó lè fi ni mo bí. Ìgbà tí wípé tó bá lọ sọ̀rọ̀ yẹn yóò kọjú tọ́lọ̀ ń fẹ́ ṣẹlọ ní àjò orí wí. Ẹ̀rọ lọ́run tó bá ti fẹ́ ṣe yóò tún láti rẹ̀ náà. Ìyá Musa fẹ́ lọ́jà àdúgbò fi rẹ̀ àpò ìmì ní mo bí. Wọ́n bá lẹ̀ ìjọ sọ fún lò ń bí. Sẹ̀fún tó wà ó láyà ṣòro àwọn èèyàn nínú àwọn ọmọ táwọn ti rọmọ. Bẹ́ẹ̀ ká bá ti ẹ̀mí rẹ̀ lápùrẹ̀ pé ògúrọ̀ sọ ó fẹ́ sọ ṣùgbọ́n kò lè rí sọ nítorí pé níbi sísọ yẹn kò mú dọ̀díṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba ní a ní kó má rí sọ náà nítorí pé kò náà ó lè jẹ́ ọkàn nínú ẹni tó gbà fi ọlọ́run ọba gbọ́ náà ó wá sọ fún àǹtí ànábì Mùsá wípé máa tọpa ọmọ yìí lọ Máa tọpa ọmọ yìí lọ. Ìgbà tí ó wà rìn lọ, ó wá rí Múúsá, ó rí bí agbègbè ààyè kan ilé Fìràáhùn àwọn èèyàn òjì máa bọ́ ṣe jẹ́ sí mú sáàmù màtàkà rẹ̀ lóbìnrin ní ọlọ́wọ́n bá nígbà tí ìfìràwọ́n wá gbé mú lọ́sọ́dọ̀ tá ó ní òun fẹ́ kábò fún lọ́mú gbogbo àwọn tó lè fọ́mọ lọ́mú pátá ni wọ́n fún Músá lọ Músá gbọmọ ẹni kọ́tọ́ ọlọ́ni àwọn aláàṣẹ ọkùnrin ẹlẹ́wọ̀ fún o tí ọmọ ìpọ́mọ tí ò sí mọ́mọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n lọ́ni aṣẹ́lẹ̀wọ̀ fún kò rí mú ó ń gbẹ́nu kúrò ń bẹ̀ ni àti ẹ̀gbọ́n múúsà ẹ tóhùn òjé kan mọ́ bó ń tẹ́jọ wá ń tẹ́ bá gbà mí láyé ẹgbẹ́ fi tọ́ka fún yín fábílì kan bẹ kò sọ́mọ́ táwọn fúnlọ́mú tí kìí gbọmú sí wọn àwọn ọba ń bọ́jú ọmọ yìí fàhún láhún náà sí rúrú wọ́n ti ṣe dáadáa sọ́mọ yìí náà Ọlá nígbà ìlà àjẹjá Múúsá padà lọ́dọ̀ yẹ́. Ọkàn ìyá Múúsá lè padà balẹ̀.

jẹ̀mọ́ lẹ́yìn bá gbàgbọ́ sọ ọlọ èyàn onídàmú láì ibi ọlọ́run bá bẹ́ẹ̀ gbé nǹkan gbà báyìí kò sí ẹnu lè sọ ibi tọ́lọ̀ bá ní nǹkan dùn ó sí kò sí ẹnìkan tó lè tó mọ̀tò ń bẹ̀ kí lọ́wọ́ adé sí ayé jẹ irin náà ni káti bẹ̀rẹ̀ mọ́jú tó bí ọlọ báyìí ni mú sáti wá gbọ́dọ̀ fìràún ó ń pèsè ayé ọmọ ọba ó ń pèsè ayé ọlá ìyá múta náà ń gbà fi títítítítítí kọlọ̀wọ̀n bá tó sẹ̀sẹ̀ wá sọ múta di ànábì ọlọ́run kí fìrọ́n tó wá sọ pé à ìwọ alámúrọ̀ bí káfíìnà wà ní ìdá tí bá wà látọ́ láti kékeré wo yọ ọdún tó lò lọ́dọ̀ wa ọ̀fà alìta fa'alátaka lẹ́tí ìfa'alìta ẹ̀rì pọ̀rọ̀ yẹ gan ọ̀rọ̀ tó pàdé ọ̀bìnrin Lágbàgbà lẹ́ni ìwà àìsà, ó wá wà láàbí ó pàyà. Jàmìnà láàbí aláìgbòrò ọmọ púpùrù tí ó rọ̀ púpùrù ìjì láyé. Olùkábìrì gbàmìnà. Ṣùgbọ́n wá jàmìnà káàkiri ṣe tó bẹ́ẹ̀ fi sán ó wá tẹ̀ sọ pàdé jọ ọlọ́run jẹ́. ìdí ká fi bẹ̀rẹ̀ lẹ̀ ká padà síbi tá a ti kúrò ọlọ́run ọ̀gá ni ní ni bó bá sọ jẹ́ níbi kan yóò fẹ́ lójú láàyè ní kábà ayé ma tí tó lọ ọlọ kẹ́mì ọwọ́ ó lè padà sọ́dọ̀ ọlọ ọba tí ń bá wá sọ orú èyí jàmọ́ ó tó dúró tì ó tó dúró tì tó bá ń lè lè rí òṣìṣọ́ líle yẹn náà yọ lọ ìrìn àjò yẹ bó ṣe rí yẹ kò sọ yẹn lọ ọlọ́mọ sí àbílẹ̀ yóò máa bẹ́ kí ó lè ṣe sùúrù ọlọ́mọ bá ń rẹ̀ mú sa tó bá wá rí bẹ́ẹ̀ bí yẹn bá wá ní ìyàn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹran ilé tí àwọn ẹ̀bẹ̀ abọ́wọ́ bá ṣe fún ìwọ̀n ní kó ro àwọn èyí tí ò lọ bó ṣe fẹ́ yẹ nínú ìrìn àjò ayé ẹ̀ ìwọ̀n ní kó ro ma kó ma rántí àwọn àyáàmù míì tọ́lọ́wọ́n bá ti fò yọ tọ́lọ́wọ́n bá ti dúró sí ọlọ́wọ́n bá ní rẹ̀ Músà orúkúrú tọ́pọ̀wọ̀n èèyàn rẹ̀ wípé ìgbàtọ́lọ́wọ́ bá làwọn láti bí fìtínà ìyá fẹ̀rọ̀nà àtàwọn èèyàn ẹ̀. Lọ́sẹ̀ wípé wọ́n ń fún yí ní ewúro ìyà tó le wọ́n fún yí mú. Wọ́n sì ń pa àwọn ọmọkùnrin yí nípa púpa. Ẹ̀sẹ́ àyúrẹ́ ìkára ẹ̀kún àwọn ń dáwọn ọmọbìnrin kù sáyé nítorí pàwọn ò lè gbàjọba àwọn ilé ìtààrù fún yìí àdánwò ní àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá fi jẹ brown àkàní kó fọwọ́ rẹ̀ kọjá ní ẹnìkan fara ní ó ti dàmbá fún ọ lórí nǹkan kan sí sùúrù ọlọ́run ní ń dá ọkọ̀ ọlọ́run mọ̀ kò sábà ní orí ibú ni ìbàtọ́lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ ìtọ́lọ́wọ́ wa fi ní fìràún ọlọ́rin ní jẹ́ ẹ̀yìn ẹ̀ ó kà ló fìràún ó lò fún yí ni wọ́n ní ìtàlájánà ọgbùgbọ́ ọ̀pá nípò wá sí pọ́ ti wulẹ̀ kó lè tó ti kéde Ọlọ́wọ́ ọba ti sọ́kùn yí ní kọ̀kọ̀, ó ti sọ́kùn yí ní gbangba ta Azana ayé àlámọ̀. Ọlọ́wọ́ ọba yí ó ti kéde ẹ̀ gbogbo ayé kẹ́ẹ̀bá lè dúpẹ́. Ọlọ́wọ́ ọba ti gbóòlùn lọ́lọ́ ìbẹ̀wà ní pítà Azana ọlọ́ wàá ta azana ọlọ́run ọba ní mo ti kéde èyí fún yín nínú ìṣesí mi mo ti kéde ẹ̀ fún yín ẹ lọ jí mú. bẹ́ẹ̀ bá lè máa dúpẹ́. máa ma ṣàlékún oore fún yín ni. pẹ́ẹ́ bá ti sọ pé mi ọlọ́run ò ṣe nǹkan kan fún yín. ìyá tó ti dùn ti tàgbẹ̀yìn wà ní ẹ̀lẹ́kọ̀ọ́ lẹ́ka ọdún ìyá ọlọ́run.

ìyàwó Aisha rọ́bì ọ̀làwùtà aláàrin àwọn bẹ pẹ̀lú ànẹ́bì àwọn sùn lẹ́gbẹ̀ẹ́ kan ẹja ànẹ́bì wá ti mú ìbú ìkìyàmù tàwárò mẹ́tì kọjá mẹ́rin ẹsẹ̀ ànẹ́bì sọ́lá àrùsálàbùnà ọ̀rọ̀mẹ́ ó wá wú nítorí tó ti pẹ́ lórí ìnà lẹ́nu tó jẹ́ fílà ẹsẹ̀ wá tún dún kọ̀ọ̀kọ̀ ìyàwó Aisha rọ́bì ọ̀làwùtà aláàrin wọ́n wá náà ìwọ́n náà ń gbogbo ní gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ kí tún ní wàhálà ilé àlẹ́gbẹ̀wá ní kọ́mọ̀ táwàlẹ̀ àkọ́mù àgbẹ̀ṣọ́ ṣé lè ní ẹ̀wọ̀n ní ìyá wà ní lọ́pẹ́ ó tayọ pé owó ọpẹ́ owó ló fún wa ní káàmì lójú ọ̀nà ọlọ́run àlàáfíà ló fún wa ní káàlù láti fi ṣe tọ́lọ púpọ̀ èyíkẹ́ inú tó bá ṣe fún wa ṣe tọ́ inú tó ní òtó yẹ náà ó sì tún lọ́pẹ́ jù nínú ẹ̀ ọba ni mo ti kéde rẹ̀ fún gbogbo ayé ẹ̀yẹ lọ di tí mo wí ẹkùn ìdà ní ṣàkárí tó ń ṣẹ̀síyà ní conditional statement láti ṣàkárí tẹ̀bá lè máa jùlọ Mọ́tẹ̀ bá ti ya láì mọ́ rẹ̀ tẹ́rẹ́ mi ọlọ́n tẹ́ni tó ṣe kankan fún yí. Láwọn láàrín ìrìnlẹ̀ ìyà yìí ò ní kúrò ń bẹ̀ ìyà yìí tó tún ṣe tẹ̀yìn yẹn ó bọ̀ wá bá yín ọlọ́pọ̀ṣọ́ wọn bẹ̀ hmm. lóbi jẹ́ pé káka máa dúpẹ́ fọ́lọ́ lórí gbogbo condition tá bá wà torí bá lè ronú wa kọ́ sáà. Kọ́lẹ̀ Múta, ọlọ́wọ̀ bá nírẹ̀ Múta sọ fún wa. Anábi Múta náà tó wá ń sọ fún wa, wípé ní takùrú àrùntún wọ́nù fi ọrùn jẹ̀mí à. Àṣẹ́kọ́lọ̀ ọlọ́dé ká máa dúpẹ́ kò tó bẹ́ fọ́pẹ́ wájẹ̀. kódà kí ogun wá sọpá ní dúpẹ́ kò ní ìgbẹ́gbẹ́kù nínú ọlá ẹ̀ ká lè rọrẹ gbà ní ọlọ́wọ́ bá nílẹ̀ mú sásọ fún ọlọ́wọ́ Israel jẹ́ ní bẹ̀bálẹ́ ọ̀tọ̀ lọ pẹ̀lú gbogbo ìdílá tọ́rọ wọn bá ṣe fún yín kódà kí gbogbo ẹni tó ń bẹ láyé pátá ó mọ́ sí ẹni tẹ̀kẹ́ tó dúpẹ́ bọ́lọ̀ ọlọ́run bá ń tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ṣe kò ní túmọ̀ kàkà sọ́lọ́run fa iná lọ dájúdájú ọlọ́run ọba ní bá ní sọ̀rọ̀ yìí tó ní ẹjú pẹ́ yẹn yàwó ní ìlú ọ̀sán àmì ọlọ́run ọba yìí ti rán ọ̀rọ̀ gbogbo nǹkan kò bùkátà kankan kò bùkátà ọpẹ́ yín kò bùkátà ẹyin yín kò bùkátà àrùn yín kò bùkátà àwẹ̀ kò bùkátà yín kò bùkátà yín gbogbo ìlà ń ṣe ya ṣẹ́kórí ara wa in àzántum àzántum lé àǹfúṣẹ́kọ́m wà in àzántum fàlàhà tó bá ṣe ní ẹgbẹ́ mọ́ni àmìlá sọ́ọ̀lẹ̀ àrùn fàlínà sí ومن أساء فعليها وما ربك بظلام للعبيد Ìjọmọ́ ẹjá ọlọ́run ọba fi parí ẹ̀ nígbà ọlọ́run tó bẹ̀rẹ̀ dúpẹ́ ní ṣe àlékún fún yín, a mọ̀ rò pé ọpẹ́ yẹn kọntitútì ìkàkà sọ́dọ̀ ọlọ́run, ìyẹn ló wà á kún lọ́wọ́ láti fi ṣàlékọ́ ọlọ́run, ẹmẹ́gbọ̀ ilẹ̀ gbogbo èèyàn pátá ó má kú ẹni kankan lérí àti ìfèrí na wọn jẹ́ ọlọ́nùfà iná ní ọba ní òun ọlọ ọba tó rọrọ̀ lòun ìtumọ̀ ní ọlọ náà ní pé kò bùkátà dábàá sọ pé kí nǹkan yóò bá yóò iṣẹ́ sí dábàá sọ pé ẹni nǹkan dé iná ó dá wọn màlẹ́kà kò ní bùkátà sí wọn ó dá oúnjẹ kì í jẹun ó dá atẹ́gùn kò ní ìdí atẹ́gùn ó dá òjò kò ní ìdí ó dá òòrùn kò rẹ̀ ẹni ó jẹ kóyẹ ọdún bá wá ń sin lọ tí wọn náà wá ń gbèrà lọ náà kò sí ọkọ̀ yìí tó irun táà ń bí tó ní ó jẹ́ pípọ́ kí ọlá ọlọ́run tó pọ̀ sí lára lága ní yóò hàmí Bọ́lọ̀ ń bá da ọ ní gbogbo da ọ sáyé kò má ní dúdú kan tí tó fi jáde láyé kò ní fọ́lọ́pàá. Òṣì tó fẹ́ ṣe fọ́lọ́ ọba tó rọrọ̀ táyọ gbogbo àwọn àdájọ́ àwọn mẹ̀lẹ́kọ̀ọ́ kò ní ìjọ yìí pé wọ́n nílò ìfòjẹ́ bí pé tí ò bá rí wọn iṣẹ́ ò ní jẹ́ sí ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ ń jẹ́ rúgbọ́n ara ilẹ̀ ti mo fẹ́ ṣàánú yé ni ní mo túnṣọ́ pé kẹ́ ṣe nǹkan ẹni Lọ́jọ́jọ́ ọlọ́lọ́gbà ní ọ̀nà àmì ọba tó rọrọ̀ táyọ gbogbo nǹkan ní kò bùkátà nǹkan kan lọ́dọ̀ wa. Àmìdù ọbẹ̀ ẹ̀yìn mi bẹ́ẹ̀ ní ẹ̀yìn bẹ pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ rí tó ṣe rí dára rẹ̀ pọ̀pọ̀lọ̀ ọba tó mọ̀ rí tó ṣe nítorí àsìkò ká lè mọ̀ wípé onílé ìtọ́lọ́ bá ti rọ̀ wá lọ́rùn láti máa ṣe nínú ìtọ́lọ́ ká mọ̀ ìrà wa ká mọ̀ wòrà wa wípé a níbi tá a bá dé àdé tẹ́lọ́ ọlọ́ọ̀bẹ̀ fẹ́ ṣe àánú wa ló fi á sùn sùn ọkà fẹ́ ṣe àánú wa pé mo fẹ́ fún ọ sínú àdìjẹ́ náà kọ́dà sí ìjọba torí àdìjẹ́ náà mo fi bá wọn wọ́n sá ní ìdọ̀kẹ́ tí wọ́n ṣe tí màá gbogbo ẹ̀yìn ẹwọ náà ẹ̀yìn wà kò ní kì í ṣe wípé kò sì tí nǹkan kọkù nínú tí tó dùn ọlọ́run láti dúpẹ́ bọ́ ọlọ́run ibi tó tààrí wá sí ọlọ́mọkọ̀ akúnbẹ̀ lálẹ́ ọlọ́run kó yọ́nú ti wá láyé kó fi ìtẹ̀mí rọ̀ wá lọ́rùn gbogbo pàtí ó bá mú wa sọ́dọ̀ kó yọ́nú sí wa kó borí jìn wá kó yọ́nú sí wa nínú sàárè wa kó yọ́nú sí wa ní gbangba alìkìyàmà kó yọ́nú sí wa nínú àlùjànnà kó mẹ́ṣẹ̀ pẹ̀lú ọgbọ̀ ọlọ́wọ́ àmọ́ dá tẹ̀síre tèmi dúró níbi tá a pẹ̀lú òkú ọlọ́run tó bá tún dọ̀la a máa tẹ̀síwájú alkùrán ọ̀rọ̀ ọlọ́run tí ń bá ọpọlọ sọ̀rọ̀ tí ń bá ẹ̀mí sọ̀rọ̀ tí ń bá ìfura fílì tó ń bá sọ̀rọ̀ alkùrán ni àyàbọ̀rọ̀ ọlọ́run ọba náà ìwé mi bẹ tó bá bá fílì sọ̀rọ̀ kò ní bọ́pọlọ sọ̀rọ̀ tó bá bọ́pọlọ sọ̀rọ̀ kò ní bá ẹ̀mí sọ̀rọ̀ ṣùgbọ́n ni ó máa dájọ́ ló fi jẹ́ ó tó ní tó gbúdọ̀ yíwa padà sí dáadáa alukuraani ò gbúdọ̀ kú olú gbèsè ayé rẹ̀ èyàn gbúdọ̀ máa gbọ́ èyàn gbúdọ̀ máa kà á èyàn gbúdọ̀ máa ronú sí ní gbogbo ìgbà kí gbèsè ayé ẹ nílé méjùmọ̀ gbogbo gbèsè ayé yóò bá sí kuraani lẹ̀ kò lè méjùmọ̀ àwa dúpẹ́ mọ́lọ́wọ́n bá tó taari wá sí alukuraani kuma jẹ́ fi mímọ̀ alukuraani kó tó fi mọ̀ wájú báyìí lọ wọ́n sọ́kọ́ bá وعلى آله وصحبه وسلم تسليما